aago mẹ́wàá òwúrọ̀ ti ro gègé láti iléeṣẹ́ ẹlẹ́rọ àmì òjijì ayékòótọ́ one zero one point one akọ́tún ètò alfik fil islam ọ̀nà lẹ́mọ̀ ní àǹfààní láti tó títí báyìí ẹjẹ́ máa fà ilé ọlá tẹ̀mẹ́bẹ̀lẹ̀ lọ́wọ́ tó ṣe máa túbọ̀ ìtúná. wàláhùn lẹ́dí láà ìláhà ìláhùn. الرحمن الرحيم الملك القدوس السلام أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين آمين atún kí ẹ̀yin olùgbọ́ wa rí pé àdìjọ kojúmọ́ atún ìjọ káàbọ̀ sórí ọ̀tún ìtòyìn ètò àti àpò ní àlòfíkì òfin islam lẹ́yìn tí alimadina center ní pápá abẹ́dẹ̀ lógúnmọ̀ṣọ́ tí wọ́n ṣe agbátẹrù ẹ̀ abẹ́ allah kó tí wọ́n bá wa fi ṣàlékún ìlọsíwájú àti àgbéga dáadáa sí fún wọn inshallah mo ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú wa sheikh dr sharafdin gbadebo ọ̀rọ̀jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá abẹ́rẹ́ lógúnmọ̀ṣọ́ sheikh ayakunmọ̀lá ẹ káàbọ̀ sórí ètò sáà ìbéèrè láàkọ́ tí màá kọ́ máa fi ṣọwọ́ òun lè tó láti ọ̀dọ̀ brother abdullah ní orílẹ̀-èdè germany wọ́n ní lọ́dọ̀ àwọn báyìí gbogbo ààyè ó ń kún fún yìnyín ni tí àwọn bá wá àti ṣe àlùwàlà tó jẹ́ olómi ó dàbí ẹni pé ó máa ń nira gidigidi táwọn bá ní káwọn ṣe àlùwàlà ti tayammum náà kò sí àyè kan ní pàtó tó jẹ́ pé àwọn tiẹ̀ rí gẹ́gẹ́ bíi pé ìyẹ̀pẹ̀ wà ó àbí nǹkan kan tó jẹ́ pé àwọn tiẹ̀ fi láǹfààní àbí ṣe tayammum yẹn pé ẹ dákun báwo ni àwọn ṣe lè máa ṣe pẹ̀lú àlùwàlá tí àwọn máa ṣe láti máa fi ṣe ìjọsìn báyìí ẹlẹ́yọ̀ ọjọ́ ìbéèrè láàkọ́ ẹlẹ́ẹ̀kejì Oni ní èyí tí ó wá láti ọ̀dọ̀ ẹrú ọlọ́run kan láti orílẹ̀-èdè Oman wọ́n ní ọmọ orílẹ̀-èdè ibòmí kan ó wà tí àwọn jọ ń gbé ní ilẹ̀ òkèèrè nígbà tó yẹ nígbà tó yá òun ni ó dágbére pé òun fẹ́ lọ bẹ̀lẹ́wò pé òun sì ń padà bọ̀ ni ò bá padà wá mọ́ kódà ó ti ń tó bí ọdún mẹ́ta báyìí gbogbo nọ́mbà ìbáraẹnisọ̀rọ̀ rẹ̀ tí àwọn ní àwọn ti pè é àmọ́ kò sí ìkankan tó ń lọ níbẹ̀ ó sì ní nǹkan gbà bá mi fi pamọ́ tó jẹ́ dúkìá kan lọ́dọ̀ àwọn pé báwo ni àwọn ó ṣe ṣe ṣé àwọn lè bá fi ṣe sọ́dákọ̀ àbíbò eléyìí ó ìbéèrè kejì ẹ̀kẹta ń bẹ̀ láti ìlú Ìlọrin ni wọ́n ní ọkọ àwọn oníjú ìyàwó kan lọ orúkọ ọmọ alákọ̀ọ́bí tó ń lọ bí ọmọdún mẹ́jọ sí mẹ́sàn ìní àwọn sì fi ìní àwọn tí àwọn jẹ́ ìyàwó kejì kẹta fi máa ń pe ìyáálé pé ìyálágbájá o àmọ́ lójijì ni ọ̀rọ̀ bá yí padà tó jẹ́ pé àti ọkọ àti ìyáálé tó fi mọ́ àwọn ọmọlẹ́bí ọkọ míì iná bá fariga pé ìyàwó kejì kẹta yẹn wọn ò gbọdọ̀ mọ́ fi orúkọ àkọ́bí ìyáálé pé ìyáálé ọ̀hún máa pé tí wọ́n bá sì fi lè dán o wọ́n kan àbùkù tó jẹ́ tolóró mọ́. yàrá ni wọn máa fi kú. alhamdulilayi. والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ìbéèrè tí ó wá láti Germany nípa pé yìnyín ti bo gbogbo bíkíbi òtútù sì mú jọjọ níbi táwọn wà nísìn so àti fi omi tútù ṣàlùwàlá kò lè rọgbọ táwọn bá sì láwọn fẹ́ fi tẹ̀yẹ̀ mọ́ ojú lẹ́gbọ̀n òfojú hàn bọ́ọ̀lù àwọn ti máa ṣe táwọn fi máa ṣe jọ́sìn. àwọn kọ́ ni pé kì í ṣe Germany nìkan gbogbo àwọn Europe kò bá jẹ Western Europe àti Eastern Europe kódà àwọn ibi tó tún wà lẹ́gbẹ̀ẹ́ wọn tí èsè Europe ẹ̀wọ̀n Turkey so gbogbo àwọn ọbẹ̀ yẹn nísìnyí tó dájú náà ni pé bẹ́ẹ̀ ti ṣe wí náà ní ìṣẹ̀lẹ̀ láwọn ọbẹ̀ so olú ẹlẹ́dàá wa ti sọ pé tí ẹ bá rí omi tẹlifíṣì àlùwàlá fatayammamu sa'idan tayyiba ilẹ̀ tó mọ́ ilẹ̀ tó mọ́ ni kẹ́ ẹ máa lò láti ṣe tayammum ilẹ̀ tó mọ́ àwọn olùmọ̀ nípa ṣẹ̀ríà wọ́n ní ti ń bẹ lókè ilẹ̀ tó lù wá dá sòsẹ́ ma pé yìnyín kò sí lókè ilẹ̀ tó lúwa dá hmm. olúwa ní kọ́ máa bẹ́ńbẹ́ ní ìsinmi yóò tún padà kó bẹ́ẹ̀ torí rẹ̀ yìnyín ò sínú nǹkan tẹ́ ṣiṣẹ́ tẹ̀yẹ̀ mọ́ torí délé yìí níbi tẹ́ bá ti rí ojú ilẹ̀ tó jẹ́ òkè ilẹ̀ tó lúwa dá òkúta ló wà ń bẹ̀ ni èrùpẹ̀ yanrìn ni sakani tàbí múlọ́ gbà tó ṣe kébólú wa ti ṣe dáanu ńlẹ̀ lè fi ṣe tẹ̀yẹ̀ mọ́ wàyí o àìlè fi omi tútù ṣàlùwàlá àìlè fomi tútù wẹ̀wẹ̀ jánábà kò gbọ́dọ̀ kọ́ dínà ẹni láti ṣàlùwàlá kò gbọ́dọ̀ kọ́ dínà ẹni láti wẹ̀wẹ̀ jánábà nítorí pé tí agbára mi ò ká àti lomi tútù ó yẹ kí agbára mi ó àti lomi gbóná ìṣúra ẹ̀ ló ṣe jẹ́ pé ní gbogbo àwọn yúróòpù yẹn nísìn ẹ rí i pé pẹ̀lú ìṣẹ̀lẹ̀ Russia àti Ukraine tó ń ṣẹlẹ̀ so nǹkan tí wọ́n máa lò láti fi múlé gbóná láti fi gbómi kaná iná ní gáàsì ẹ rí i pé wọ́n náà tún dákún wàhálà tó wà nílẹ̀ so Allah yóò ràn yín lọ́wọ́ ní Germany tẹ́ ẹ wà gáàsì ọ̀bá àwọn so ẹ máa gbé omi kaná láti fi ṣàlùwàlá tòrọ àwáwí kan sí àwíjàre kan sí fún yín níbi àti mọ́sálù àlákẹ́ tó ṣe sọ́lá òfin ṣẹ̀rí àdá lórí kẹ́nikẹ́ni tó bá máa ma lọ ṣe sọ́lá aláìsàlù àlá onítọ̀hún ìdájọ́ rẹ̀ gan lè já sí kèfèrí abẹ́ allah akọ́dá kún kó sànù wa torí ẹ̀ fẹ́tẹ̀ yẹn mọ́mú sa'idan tayyiba ọ wà fẹ́ni tó bá rí òkè ilẹ̀ eléyìí tí olúwa dá hmm. téèyàn bá ti rí òkè ilẹ̀ eléyìí tí olúwa dá àyè àti ṣe tẹ̀yàmùmù kò sí fún yín níbẹ̀ yẹn a sì mà wípé ọ̀pọ̀lọpọ̀ ló wà tó ṣe pé wọ́n lè ṣe sábàbí àti fa aburú fúnra wọn hmm. látàrí àìkò lágbọ̀ọ́yé ẹ̀sìn bí ẹni tí ọlọ́wọ́ fi tipátìkúkù fomi tútù ṣàlùwàlà pẹ̀lú bó tutù bá ti ṣe mọ́ ọlọ́dọ̀ àgànyìn yìí sọ̀kalẹ̀ ẹlòmíì bá fomi tútù ṣàlùwàlà báyìí <laughs> ní irú àṣùbà ọ̀dájú pé ẹlòmíì ò ní fara rí gbà hmm. so báwo wá níbi tí yìnyín ti ń sọ̀kalẹ̀ tí gbogbo ẹsẹ̀ ti di kankú nù bàtà hmm ẹni tó bá mọ̀ pé agbára wọn bá ka mọ́ lọ fagidi fi omi tútù sàlọ́ ala wọ́n hmm. sì fagidi rọ omi tútù sórí hmm. nígbà tí jánábà bá ń bẹ lára rẹ̀ hmm. ó wá nínú sunna nabi muhammed sallallahu alayhi wa sallam fáwọn sọ̀hábà wọn bẹ lórí ìrìn àjò ẹlọ́jagun kan so wọ́n wá ṣe ọkùnrin kan léṣe lórí wọ́n ń pè ní sọ́ọ̀hìbù ṣọ́jà wọ́n sá lọ́gbẹ́ lórí so ìgbà tí ọgbẹ́ ń bẹ lórí rẹ̀ wọ́n wá jẹ́ pé wọ́n sùn lálẹ́ kí lè o tó ma ó tún jí pẹ̀lú jánábà wọ́n wá ṣèbéèrè lọ́dọ̀ àwọn ẹni tí wọ́n jọ wà lórí ìrìn àjò nínú àwọn sọ̀hábà wípé ẹjọ́ òtútù ló mú bó ti ṣe mú yìí o agbọn ibi tí wọ́n sì wà náà dàbí ìgbà tó ṣe pé nǹkan bí yìnyín bí yìnyín náà ń sọ̀kalẹ̀ ńbẹ̀ wọ́n á bi àwọn sọ̀hábà yẹn léèrè pé báwo ni mo ti fẹ́ ṣe pẹ̀lú jánábà tó wà lára mi wọ́n ní ọ̀wẹ̀ náà ni kò sì sómi gbóná ọ̀wẹ̀ náà ni so báyìí lárakùnrin lọ ọ̀rọ̀ mi tútù sórí lọ́ba kú anabi sallallahu alayhi wa sallam ni qataluhu qatalahumullah wọ́n pa allahu yóò kọ̀ wọ́n wọ́n pa allahu yóò kọ̀ wọ́n torí rẹ̀ má fọ ara rẹ̀ síra rẹ̀ léṣe. wọ́n ní àwọn ń gbé Oman sultanate Oman so ẹnìkan wá wà ń bẹ̀ tóun náà jọ màlúù òkèèrè míì kì í sọmọ nàìjíríà táwọn jọ ń gbé tó jẹ́ pé ó ní nǹkan tó fi pamọ́ sáwọn lọ́dọ̀ wọ́n á lọ lọ wípé òun lọ kábọ̀ ṣùgbọ́n tó dé kò dé so ọdún kìíní kejì kẹta ó dàbí ìgbà tó ṣe pé kò ní í fi àbọ̀ sí orílẹ̀-èdè Oman mà báwo làwọn ṣe fẹ́ ṣe nǹkan tó fi pamọ́ sáwọn lọ́dọ̀ kò lè nítorí pé àti wọ́ àti ohun àti gbogbo àwọn àjòjì míì tẹ́jọ wà nírú Sultanate Oman inú ètò wọn àwọn gulf state òun náà ni pé o ò lè dá sẹ́sì tó o bá lọ wá owó ò lè dá sèse ọ wà lábẹ́ garantọ so ọmọ ìlú òkèèrè tẹ̀ǹjọ́ ń gbélé ń ọ yẹ kó ọmọ ta ni garantọ rẹ̀ ti ń ṣiṣẹ́ lọ́dọ̀ rẹ̀ so ọlọ wádìí lọ́dọ̀ garantọ àwọn onímọ̀ nípa lílọ bíbọ̀ rẹ̀ jù ọ lọ so garantọ ó sì ní ìmọ̀ nípa àwọn àdírẹ́sì rẹ̀ míì eléyìí tó ṣe pé wọ́n lè má nì ní ìlú rẹ̀ garanto sì tún lè mọ àwọn míì mà nílùú rẹ̀ lọ́nà tó ṣe pé tẹ́ ẹ bá fi tó fi pamọ́ sí yín lọ́dọ̀ tẹ́ fi lé garanto rẹ̀ lọ́wọ́ nǹkan yẹn ó tètè tẹ́ lọ́wọ́ ẹ má bàa fi ṣe sàrà. ẹni tó ṣe béèrè láti lọrin wọn lọkọ àwọn níjìyàwó kan lọ gbogbo kálukú gbogbo kó wa wọn máa ń pe ìyáálé yẹn pẹ̀lú orúkọ àkọ́bí wọn pé ìyá alágbájá sàdédé ni wọ́n wá pa wọn láṣẹ pé ẹ gbọ́dọ̀ tún pè ní ìyá alágbájá mọ́ ẹnikẹ́ni <clears throat> tó bá sì pè ní ìyá alágbájá yọ kàn nínú yọ láti máa ń béèrè pé kí ni kí wọ́n máa pè náà rí nítorí pé alágbọ̀ọ́yé nípa ẹ̀sìn jura wa lọ gẹ́gẹ́ báwọn èèyàn ṣe lágbọ̀ọ́yé nípa àṣà jura wọn lọ tó àṣà làwọn fẹ́ fi tó so nínú ẹ̀sìn orúkọ ọmọ téèyàn kọ́kọ́ bí náà ni wọ́n máa pè máa yàn so ìbá àjọkùnrin ìbá àjọbìnrin àìlágbọ́yé ẹ̀sìn ni kó jẹ́ pé ọmọbìnrin lọ kọ́kọ́ bí ọwọ́ á ní kí wọ́n máa pè ọmọ ọmọkùnrin tó bí sì kejì sì kẹta mm-hmm. torí ẹ̀ òfin ṣẹ̀rí àsọ pé èyí tó dàgbà jù nínú ọmọ rẹ ni wọ́n máa fi pè ọ́ àpọ́nlẹ́sì lélẹ́yìí torí pé ṣẹ̀rí àọ̀fẹ́ kí wọ́n máa lákọ mọ́yàn lórí mm-hmm. kódà nínú ẹ̀kọ́ tí ṣẹ̀rí àtúnkọ́ wa ni pé ẹni tó fẹ́ bá sọ̀rọ̀ lè kéré sí ọlọ́jọ́ orí mm-hmm. ṣùgbọ́n kó jẹ́ pé olúwa fún un náà láwọn àjùlọ kan o wà ní pè ní lágbájá ní gbẹrẹfu ó pè bàbá lágbájá hmm. ìyẹn gẹ́gẹ́ bí anabi sallallahu alaihi wasallam títí máa ń ṣe pẹ̀lú àwọn sàhábà rẹ̀ Abubakar kéré sànàbì lọ́jọ́ orí ó kéré sànàbì sallallahu alaihi wasallam nípò ṣùgbọ́n gbàtí ọba bá sọ̀rọ̀ yóò ní Abubakar ìwọ Abubakar torí di eléyìí orúkọ ọmọ èèyàn náà ló yẹ kí wọ́n máa fi pè é àmọ́ ń tẹ̀yìn rí nínú àṣà bóòlù ẹ̀ ń ń fẹ́ kí wọ́n máa pè é ó sì dá mi lójú pé ẹni tí ń ṣèbéèrè mùsùlùmí ni hmm. tó bá yẹ pé mùsùlùmí ni hmm orúkọ àkọ́bí rẹ̀ tẹ́ ń fi ń pè náà lẹ́ẹ̀ma fi pé àpọ́nlé wà ń bẹ̀ kí wá sí irú àpọ́nlé ti yorùbá yorùbá máa ń pọ́nra wọn létí tí dọjọ́ ọjà tó gbogbo ẹ̀yin yọba dìwọ́ nígbà máa wá pàkíyèsí wọn pé ah, ah, èmi náà mo dìwọ́ pé ọlọ́run gan tó dá sí bọ̀dá là ń pè ní la ilaha illallah. Zero eight zero six one nine nine eight four five nine zero eight zero six one nine nine eight four five nine plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six àwọn nọ́mbà tó àwọn nọ́mbà tí ó jábí nù tí ẹ lè máa fi pè wọlé béèrè ìbéèrè kan àbí èkejì tí a bá ní láti béèrè bí àwọn ìbéèrè bí àwọn ìpè náà bí wọ́n ṣe ń rọrí wọlé tí wọ́n sì tún rọra wọn ẹ jẹ́ ká wo ìbéèrè eléyìí akẹ́kọ̀ọ́ kan ni ó ṣe é pé wọ́n ń kọ́ ọ̀dà ẹ lórúkọ yín o aleykum salaam wa rahmatulah. bàbá àgbà tó sàmà. ìbéèrè yìí. ìbéèrè mi aláwọ̀ kan ni pé arábìnrin kan ní sábà àwọn ti béèrè hmm. pé ìyàwó àwọn jẹ́ ọ̀yàwó kọ́kọ́ àwọn hmm. so ọkọ àwọn afẹ́yàwó kejì gbàtọ fẹ́yàwó kejì yẹn ó fẹ́ sí ìta wọn àwọn ọjọ́ gbé papọ̀ hmm. gbàtọ ayá wa kó wọlé wá bá àwọn ọkọ mi kò kó wọlé wá bá àwọn wọn á ní kí ọkọ yẹn bá ti fẹ́ bá ẹnìkan lò náà méjì pé àkàtì ọkọ̀ ó fi lọ sí yàrá ẹnìkan pé ìwọ ló ń kàn nínú ló kọ́kọ́ bá lò ní ọjọ́ tiẹ̀ ṣòro àní àwọn méjèèjì ni òun fẹ́ bá lò papọ̀ pé ìtọ́kọ́ ló ń fẹ́ nìyẹn. ìyá tó wá sí ìyàwó wa ní òun mọ̀ pé ó tọ́ inú ìṣẹ́. ó ti yé ẹ lórúkọ ní o. asalaamu aleykum wa rahmatulahi wa barakatuhu. salaam wa rahmatulahi wa barakatuhu. yà á ìdí ló ń pè láti United States ẹ̀dẹ̀ mo ní ìbéèrè mẹ́ta fún àwọn ṣẹ́ẹ̀k so ní àdúgbò wa níbí yìí òfin ah, ò gbà pé kí èèyàn fẹ́ ju ìyàwó kan lọ wọ̀tá mm-hmm. ní àwọn bọ́dà tó jẹ́ pé wọ́n fẹ́ ìyàwó bíi méjì so ẹyọ kẹrin péré náà ni ìjọba recognize mm-hmm. so tí kò bọ́ sí abẹ́ pé èèyàn pa irọ́ because ìyàwó kejì yẹn tí ìjọba bá mọ̀ ah, ó máa dá wàhálà sílẹ̀ tí ìyàwó yẹn bá dẹ̀ bímọ àti kó jẹ́ pé brọ́dà yẹn ń parọ́ àti kí ìyàwó yẹn parọ́ pé à òun ò ní ọkọ ìyẹn nìkan ni ìjọba fi máa sílẹ̀ so ṣé kò fọ́ sí abẹ́ ṣẹ̀ríà pé èèyàn ń parọ́ ní àbí òfin ṣẹ̀ríà ẹlẹ́ẹ̀kejì ni pé um, mo tó bá mi gba àbúrò mi kan ní ìmọ̀ràn obìnrin ni so ọkọ rẹ̀ ó ti wá lọ sí atúmọ̀ṣe níta tó fi fẹ́ ìyàwó mi so ìyàwó mi tó fẹ́ yẹn nípa ìgbà tó lóyún gan-an àdẹ̀bá wọn sọ títí wọ́n ṣàtún lọ ṣe ìgè pẹ̀lú oyún yẹn náà tọ̀ àwẹ̀ àní òun àti ọlọ́run ni àárín yẹn wà nǹkan tó wá ni pé ìyàwó ìyàwó àbúrò mi yẹn ọkọ rẹ̀ wá ń dàbẹ̀ kó fìtínì rẹ̀ nínú ilé òfin lọ́kànbalẹ̀ gbogbo aládé ń bá wọn sọ̀rọ̀ táwọn fún wọn ní sùúrù pé ká ṣe sùúrù pé kó kó tọ́jú ìyàwó rẹ̀ kó dùn nínú because kò sí obìnrin tó yẹ pé ó máa ń gbà pé bí òun ní ìyàwó kejì wọ́n ṣàwà lẹ́nu ẹ̀ adẹ̀ ni pé káńsà kan lọ sí káńsẹ́nì wọ́n lọ so ah, ẹ bá fẹ́ kẹ́ bá mi gba àbúrò mi ẹ nímọ̀ràn kí ni nǹkan tó lè ṣe. Hmm. ìbéèrè ẹlẹ́kàtà ni pé hmm. obìnrin tí tí nǹkan bá yẹn ṣẹlẹ̀ sí pé kí ọkọ rẹ̀ ó lọ ó lọ ṣe sìnà ta ìjẹ́ yẹn ó tó nǹkan tí obìnrin yẹn lè sọ pé òun ò fi ọkọ yẹn mọ́ inṣàlá ẹ ṣe sàrán wáyé fún àtìlẹ. alhamdulilah ìbéèrè tí ẹni tó ṣe láti oríta náírà sí nípa pé ọkọ tó níyàwó méjì. Hmm tó wá sí pé ìgbà tó bá fẹ́ ní ìbálòpọ̀ pẹ̀lú àwọn ìyàwó rẹ̀ lẹ́nu káwọn méjèèjì kan bọ́ sí ọ̀dọ̀ òun lójú kan náà tí wọ́n máa bá wọn lò lẹ́ẹ̀kan náà eléyìí kìí ṣe ìṣe àti ẹ̀kọ́ ilé tẹ̀sán Islam fi kọ́ wa ìṣe àwọn káfìrí àwọn ẹni tó lágbọ́yé kankan nínú gbèsè ayé tí wọ́n sì sẹ̀mí ẹranko ni nítorí pé òfin ṣẹ̀ríà ó tilẹ̀ jẹ́ kó sọ pé kò sí ìhòhò láàrin ọkọ àtìyàwó àmọ́ ìhòhò ń bẹ láàrin obìnrin méjì tọ́jọ́ ìyàwó ọkọ kan náà hmm. sòkí ni obìnrin yìí fẹ́ máa wo ìhòhò ẹnì kejì sí kí ló náà fẹ́ máa wo tiẹ̀ sí mọ̀tàwá kì í sajá tá kì í sí ẹranko ẹ̀ ń wo nǹkan kan nínú ìṣekúṣe ìbàjẹ́ eléyìí táwọn òyìnbó tó ṣe pé wọn láyé wọn lálùkìyàmà táwọn ń ṣe wọ́n á fẹ́ máa apply rẹ̀ nínú ìgbésí ayé rẹ̀ lálẹ́ ní tó fọmọ fún rúwọ́ tó ń hùwà ẹranko bá hmm. nítorí pé òfin ẹ̀sìn Islam yìí báyìí kò ṣeé má tẹ̀lé fẹ́ni tí máa ń fẹ́ káyé òun tóró hmm. tí ń sì ń fẹ́ kálkìyàmọ̀ wọn dà nítorí tá a bá ti kùnà láti tẹ̀lófin Allah nílé ayé ń bí gan láti máa rí gbogbo àìdá gbogbo àbúrú ipa là máa rí wọ lọ déédéé hmm. báwo wá ni tó bá di lọ́la gbẹ̀ndẹ̀ kìyàmù ìwọ ìyàwó tí oníkùn bọ̀ ṣe béèrè ìwọ gbọ́dọ̀ pẹ̀lú orogún rẹ bẹ lọ́dọ̀ ọkọ rẹ lákòókò tí bá ń bá a lò hmm. kódà kò tọ́ sí ọkọ ọmọ tí ń ṣẹlẹ̀ láàrin wọn à ń bọ̀ sí bọ́ sí. Si ipe yọ wàá sojú rẹ a'udhu billah a'udhu billah a'udhu billah ẹ bí ẹnìkan ni ó ní ìgbà tó ń fẹ́ yàwó mi ìyáálé wa bẹ̀rẹ̀ sí ní jowú ìyáálé wa lòun ò ní gbà kókó lọ máa sùn kí ìyàwó mi àwọn ìyàjọ máa sùn orí ibùsùn kan náà ni wọn á ní kí ni ìwọ ṣe ó ní à òun fi wọn sí ọ̀kan wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún ọ̀kan wà lẹ́gbẹ̀ẹ́ òsì mọ́ ní gẹ́gẹ́ bí ìṣe àtàtà àwọn aláìgbádùn nítorí pé kí ló fẹ́ ṣe bẹ́ẹ̀ sí obìnrin yìí wọ́n gbọ́dọ̀ jẹ́ pé òun ní privacy tiẹ̀ eléyìí náà ní privacy tiẹ̀ islam gbà islam gbà torí pé ìwọ àtìyàwó rẹ ni ò sí hòhò láàrin àmọ́ ìyàwó kan àtìyàwó míì tí wọ́n jọ jẹ́ ìyàwó rẹ ìhòhò wà láàrin tiwọn torí ẹni tí wọ́n ṣe bẹ́ẹ̀ kó túbá ó sì jáwọ́ ń bẹ̀ ẹni tó ṣe ìbéèrè láti United States of America ìbéèrè mẹ́ta ni wọ́n ṣe wọ́n ní wọn àgbà fáwọn ní ibi táwọn ń gbé lamẹ́ríkà láti níyàwó méjì téèyàn bá wá fẹ́ méjì so tí ìyàwó yẹn bá bímọ àbọ̀ bá sáré àbí nǹkan kan bá tiẹ̀ ṣẹlẹ̀ tó ń bùkátà láti máa ta lọ́kọ obìnrin yẹn àfi káwọn parọ́ bí tó bá pé ń sáré wọn pè é àbúrò àwọn ni tó bá sì jẹ́ pé bímọ wọn sọ pé kò lọ́kọ so ọkàn lóyún so tó ṣe máa pé lọ́dọ̀ tí wọn kò sí tó burú free relationship yóò lóyún náà ni yóò lóyún free so wọn á ní sèse pààrọ̀ ẹ ti parọ́ ẹ ti parọ́ nípa bí tẹ̀ ń gbé àmọ́ fífẹ́ tẹ́ ẹ fẹ́ àwọn ìyàwó yín yẹn ẹ̀tọ́ lẹ ṣe lábẹ́ òfin ṣẹ̀ríà sòkè ẹ má wàá jẹ ẹni tí wọ́n máa parọ́ nínú ìgbésí ayé yín ẹ gbọ́dọ̀ ronú láti kó láwùjọ bí tí ò ní gbà yín láàyè láti ṣayé láì parọ́ torí pé bí tẹ́ ń gbé yẹn ẹ lè ṣe bẹ̀ lálàáfíà láì jẹ́ pé ń parọ́ kí wá sí Amẹ́ríkà nìkan gbogbo olúlé ayé generally so àwọn ibìkan wà tó jẹ́ pé wọ́n á fún àjòjì ó ní í ṣe pẹ̀lú àjòjì kì í sọ ọmọ ìlú wọn à fún àjòjì láyè láti fẹ́ ju ìyàwó ẹyọ kan lọ tó bá fún ẹ láǹfààní pé kó mú ìyàwó wá kò sáyè fún ẹ láti mú ìyàwó méjì wá àwọn míì wá wà nínú àwọn ẹni tí máa mú ìyàwó méjì lọ sí ìdálẹ̀ báyìí yọ parọ́ pé ìyàwó kejì lọ́mọ ọ̀dọ̀ hmm. ǹjẹ́ mọ̀ pé ìfẹ́gbin àti àbùkù rẹ ní láàánú hmm. ìyàwó dídí ìyàwó ọwà ọwà <laughs> ọwà agbáwé fún ló kọ́ pọ́ mọ̀ọ́dọ̀ lọ́wọ́ sí ńlẹ̀ yìí so ó sì tún wá sọmọ ọ̀dọ́ ńlọ́dọ̀ tiẹ̀ náà so eléyìí ọ̀pọ̀lọpọ̀ máa ń ṣe báyẹn so tó bá jẹ́ pé ìlú tó wà owó ló wá lọ bẹ́ẹ̀ ni wọ́n lè gbọ́ láì kọ́ fẹ́yàwó méjì mm. ṣebí owó ni wọ́n wá pàápàá tó padà lọ́ba mm. tó ti pọ́n fẹ́yàwó méjì mẹ́ta ọ̀nà sẹ̀nu ò ní fẹ́ lọ mọ́ so ìlú kẹrin náà ni ká máa fi kẹ́kọ̀ọ́ gbogbo mm. mo fẹ́ lọ bí báyìí yúróòpù ni amẹ́ríkà ni wọ́n ti pè middle east ni láwọn ilẹ̀ lárúbáwá kankan gbogbo bẹ́ẹ̀ wọ́n fi ọ́ wọ́n ń fẹ́ pé tó bá wá ṣe nǹkan kan kó o ṣe pápápá kó o sì náwó tábì kó o máa lọ lu yín tuntun wọn ò fẹ́ kó mówó jáde gan tó hmm. wọn ti wá gbọ́ láyé kọfẹ àwọn kejì kẹta ọ̀nà ṣe òní lọ́mọ́ni torí di eléyìí kẹ́yìn náà tètè ṣe ń tẹ̀sí kẹ́ padà lé ṣèbí rẹ̀ lẹ́ẹ̀kejì wọn ní àbúrò àwọn ọkọ rẹ̀ fẹ́yàwó so eh, ó wá dàbí ìgbà tó ṣe kọ́kọ́ ń fúnlẹ̀ mọ́yàwó bí tí ṣe máa ń sa àwọn ọkùnrin nù nígbà tó bá fẹ́yàwó tuntun àwọn ìyàwó tó wà ń lé àwọn ò dẹni àbùkù yóò dání tó ṣe pẹ́nu rẹ̀ ò tí ì rùn rí ó bẹ̀rẹ̀ sí ní rùn yóò dání tó ṣe pé ó ti máa ń ṣe kọ̀ máa ń ṣe má yóò dọ̀bùn lójijì kò ní fẹ́ gbọ́rọ̀ rẹ̀ kò ní fẹ́ súnmọ́ so títí ìgbà díẹ̀ náà ni ìwọ ìyá lẹ́yìn wọ́ lọ ṣe sùúrù tó bá ṣe sùúrù pẹ̀lú àṣẹ Allah ó rí i pé ìwà àti dáadáa tiẹ̀ tó ń bá ń ṣe ni ló fi sẹ́kù nínú lẹ́yìn nítorí pé ìyàwó tó dé generally garagara kan máa mú àwọn ló kọ pé èmi là yọ ọkùnrin yìí báyìí èmi lójú rẹ̀ èmi ló gba tèmi jù òun ò ní kíyèsí wa kò ní kíyèsí ṣe tiẹ̀ àṣìṣe ọwọ́ apọ̀ nù ṣèṣì rẹ̀ àmọ́ torí pọ́sẹ̀sẹ̀ dé ni ọkùnrin náà ní fura rí àwọn àìda àtàbùkù tó wà nínú ìwà àtìṣe rẹ̀ yẹn ó dìgbà tó bá tójọ́ mẹ́ta ni wọ́n bẹ̀rẹ̀ sí ní rí àléébù rẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí ní rí àìda rẹ̀ tí wọ́n bá ti wá jẹ́ ẹni tó dún ní mọ́ wàá rí tó ti torí pé wọ́n gbéyàwó mi wà tí ìgbónára tó ti wá mú ọmọ ẹ̀sìn ṣe ń tiẹ̀ náà ìwà rere tó ń hù yún lọ́kọ́ ọmọ wa wò pé ah ìyáálé yìí sì dáa ju ìyàwó tó ń fẹ́ lọ á ah, ló sùn lọ bẹ́lẹ̀ yìí gan so ó wá kù sí kí ìyàwó náà múra pẹ̀lú ìwàrí mm. ìwàrí náà ni ó tún dùn náà dúró mm. ẹ ṣe sùúrù ní tí ọkọ bá lọ ṣe zina tí ìyàwó sì jẹ́ pé ó láǹfààní àti mà ipò kò ń ṣe zina so tó ní tìtorí tí ìyàwó fi lè sọ ipò ń fẹ́ bọ́ ọkọ dànù bẹ́ẹ̀ ó tó ní tìtorí tíyàwó fi lè sọ pé òun fẹ́ bọ dànù nítorí pé zina tí ọkọ lọ sí yẹn àkọ́kọ́ kọ́kọ́ ti ṣẹ̀ sófin Allah ṣebí torí ká má bàa ṣe zina iná ìlàsẹ ń fẹ́yàwó ọ̀kan nù sábàbí mi àwọn sábàbí mi náà tún àbí ká bí ma àwọn sábàbí mi náà tún wà bí kọjá yìí pé àtẹlófin Allah torí pé Islam ọgbà kọkàn máa dá dúró kọ máa dá gbé kọ máa dá dì kọ máa lọkọ kọ máa níyàwó tó nínú sábàbí ni ká má ṣe zina ìwọ́n ti wá lọ ṣe zina nìsín kí á lọ fìyàwó rẹ pè tí wọ́n fi lọ bóbìnrin míì níta so o ti o ti takò fín tó mú ọ fẹ́ yàwó ẹlẹ́ẹ̀kejì òun náà ni wípé ẹnìkan ò sí tí ó máa ṣe zìnà tí kò ní í ṣeé ṣe wípé kó má fara kásá àrùn kan torí pé ẹni tí wọ́n ti ń ṣe zìnà ó ṣeé ṣe kó fara kásá àrùn ìbálò àrùn ìbálò kì ma lórí ẹni tó lọ kó wa yóò pin kárí ilé ni yóò ta fún yàwó yóò di pé ìyàwó náà àrùn àrùn abẹ́ ń dà láàmú talẹni tó tà fún ọkọ so nítorí rẹ̀ igi soso má gbomi lójú wọn ló kéré láti yẹ torí ẹ̀ tó bá bọ̀ dànù kó burú. jazakumullahu khairan sheikh ẹ lórúkọ yín o. salaamaleykum wa rahmatulahi wa barakatuh. aleykum salaam wa rahmatulahi wa barakatuh. orúkọ mi ni àbúrò àbàhàn láti dókun mọ́ṣù. ìbéèrè yín. ẹ dákun bí ìyàrá ọkọ ni pé bí ẹ bá fẹ́ fẹ́ yà o mhm. ká pé lápèjúwe ìṣọ́ọ̀bù sàdáàkì ní sọ́jẹ́ bíi twenty thousand ọwọ́ ní tẹ̀yìn bá san ten thousand náà òun fara mọ́ pé kò sí ọ̀nà ìdáàbò mm-hmm. tẹ̀yìn bá fún nírú ten thousand yẹn sí irú sàdáàkì bẹ́ẹ̀ ó sì ṣe dáadáa mm. ìbéèrè ní aláwọ̀kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì ni wípé ǹjẹ́ òfin ọlọ́run ọba ó fi àyè gba obìnrin mùsùlùmí láti máa lo lẹ̀kẹ̀ tí àwọn obìnrin máa lò nípa ọ̀sán àwọn ìgbà tí a bá mọ̀ pé òdiwọ̀n tó kéré jù fún sọ̀dáàkì ní ogún ẹgbẹ̀rún náírà hmm. ìyàwó tẹ wá fẹ́ fẹ́ òun á ló ti tó òun pé kẹ́ ẹ san ẹgbẹ̀rún mẹ́wàá náírà ṣé tẹ bá san ẹgbẹ̀rún mẹ́wàá náírà náà só ti tó ó ti tó àmọ́ kò sí òdiwọ̀n tó kéré jù fún sọ̀dáàkì gẹ́gẹ́ bí o ti ṣe sódiwọ̀n tó pọ̀ jù fún sọ̀dáàkì hmm. òdiwọ̀n tó kéré jù tẹ̀yìn sọ̀ bóyá nu kàlẹ́ndà kan tàwọn timing committee eléyìí tó máa ń ṣe wá láti Kaduna bóyá ńlẹ̀ ti rí eléyìí yẹn ó ń reflect madhabul maliki ni torí lọ́dọ̀ àwọn malikiya àti Abu Hanifa àwọn sọ pé rúbùrù ad-dinar òun náà ni ètò kéré jù nínú sọdáàkì Abu Hanifa ni asharatu darahim eléyìí tó ṣe déédéé rúbùrù dinar so òun náà ni wọ́n ṣírò nígbà tó ó bàjẹ́ wọ́n ṣírò sí twenty thousand twenty something thousand ṣùgbọ́n ìtọ́dọ́gba jù nínú ṣẹ̀ríyà òní pé kò sódiwọ̀n fẹ́yìí tó kéré jù nínú sọ̀dáàkì gẹ́gẹ́ bí ó ṣe sódiwọ̀n fẹ́yìí tó pọ̀ jù nínú sọ̀dáàkì bó tilẹ̀ jẹ́ pé obìnrin tí sọ̀dáàkì rẹ̀ ọba lọ títí àwọn ló máa ní bùkún jù hmm. so wọn kọ lọ títí òun kì í ṣe bí kò mú five naira kó fi fẹ́yàwó torí pé ànábì sallallahu alaihi látara rẹ̀ kẹ́kọ̀ọ́ hmm. ànábì fẹ́yàwó ọ̀fọ̀ ọmọ fọ́kọ kìí sì san sọdáàkì àwọn ìyàwó rẹ̀ tó fẹ́ àtàwọn ọmọ rẹ̀ tó fi lọ́kọ ní tó kéré sí ọgọ́rùn-ún dirham sọgọ́rùn-ún márùn. sọ́yẹ́sì mm-hmm. máa pé dirham tó bá pín láfẹ́ fi sòdiwọ̀n sọdáàkì ọgọ́rùn-ún méjì dirham lèyìn ò ní tá a fi kó ti ní tó kéré jù téèyàn á máa ní tí ó fi máa yọ zakat mm-hmm. ìlọ́po rẹ̀ wàhálà náà bí máa ń san sọdáàkì mm-hmm. so àbí jù bẹ́ẹ̀ lọ irú lọ́po rẹ̀ ní máa gbà ń sọdáàkì ní sọdáàkì tó san fóbìnrin obìnrin sì lọ tí òun lọ́rùn allah wa falbarka sí bẹ́ẹ̀ náà ni tó bá jẹ́ pé olúwa ẹlẹ́dàá wa bùkún gidigidi owó tó pọ̀ gẹ́gẹ́ olúwa ẹlẹ́dàá sọ pé wa in aradtum istabdala zawjin makana zawjin wa ataytum ihdahunna qintaran fala ta'khudhu minhu shay'a tí ẹ bá fẹ́ kọ ìyàwó kan lẹ̀ kẹ́ ẹ lè bá fẹ́ mi ìdípò rẹ̀ olúwa ẹlẹ́dàá wa ni tó bá ṣe pé ìyàwó tẹ fẹ́ kọ lẹ̀ ẹrù lórí ẹrù lórí ẹrù gold ńlẹ̀ bá fún ẹ gbọ́dọ̀ gbà nǹkankan bẹ̀ ok ẹrù lórí ẹrù lórí ẹrù lórí ẹrù gold ṣeré ni ṣebí one million ni ṣebí one million naira ni àràrà o ẹrù lórí ẹrù lórí ẹrù gold owó tí èso owó kékeré ni torí ẹ olúwa ẹlẹ́dàá fún àwọn obìnrin láǹfààní pé iyekíye tọkọ wọn bá fún wọn sọdá kíkọ bá pọ̀ jù bẹ́ẹ̀ lọ mm. ẹnìkan lẹ́tọ̀ọ́ láti bá wọn gé kúrú tó bá sì kéré náà tó pé ń tágbára ọkọ kánú mm. tóbìnrin bá ti bá yọnu sí i á pè wọn falùbáríkà sí lẹ́yìn ìjẹ́bù ṣe jẹ́ wọn á nílẹ̀ kẹ́ táwọn obìnrin máa ń fi síìdì ṣé ọ̀dà àbí ọ̀dà ọ̀dà kò sí ní tó burú ń bẹ tí ò bá ti jẹ́ lẹ́kẹ̀ ògùn <laughs> torí pé ní yorùbá lẹ́vù ó lè jẹ́ lẹ́kẹ̀ ògùn ìsìláàmù ọ̀faramọ́ bàbá kí lẹ́kẹ̀ oge ni kò sí tó burú kí àwọn fi yẹn sí ìdí fọ́kọ rẹ̀ ọjọ́ bó ṣe jẹ́. ẹ lórúkọ ní o. asalaamualeykum wa rahmatulahi wa barakatuh. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh orúkọ mi ni ayọ̀ abdullahi láti ìlọrin. ìbéèrè yìí. nàmẹ́dá kò mo fẹ́ béèrè lọ́wọ́ àwọn dọ́kítọ́rọ̀ wa pé kọ́ndíṣàn wo ló lè múyàn ya fọ́tò. ọ̀dà. yes sir. so alhamdulilayi àkókò àwọn fọ́tò tó bá ti jẹ́ ti abẹ̀mí òfin ẹ̀sìn islam ní táwọn àdéhìí tọ́ka sí tó sì hàn gbangba. ayẹ́kùnrin náà. ẹ lórúkọ yín o hello. aleykum salaam wa rahmatulahi wa barakatu orúkọ ibi ẹtí ń pè. àpè kòdó láti Ghana. ìbéèrè yín láti Ghana o. ìbéèrè mi alákọ̀ọ́kọ́ ni tábà ṣe sọ́ọ́rọ̀ alátòsájú márùn-ún àwọn àṣàlátì ìrìn kàmá ṣáná bíi ní ní sì ní sí mẹ́wàá ló wà ń bẹ̀ tí wọ́n bá ṣe ju mẹ́wàá lọ sí ibẹ̀ tí yóò fún kà sí ṣé kò ṣe dédé àná hello. o ti yé o ti yé. náà àsìkò yín yé. ìbéèrè tí a sì nípa fọ́tò àwọn ẹ̀rí tó wá nínú súnà nàbì Muhammad sallallahu alayhi wa sallam wọ́n tọ́ka sí pé ká ya fọ́tò nǹkan tó bá jẹ́ abẹ̀mí kò tọ́ hmm. so àti máa ń tó pa àwọn àdéhìí yẹn rẹ títí dòní hmm. so ṣùgbọ́n gbogbo àwọn èèyàn ló ń ya fọ́tò lónìí hmm. so àwọn ẹlẹ́bi léèrè ìdí tọ́fà tán fi ya fọ́tò ìyàtọ̀ wá wà láàrin mo finú fẹ́ dọ̀ ya fọ́tò àti àwọn kan wọ́n ya fọ́tò mi láì jẹ́ pé mo ní mo fẹ́ ya fọ́tò hmm. ìyàtọ̀ wà láàrin méjèèjì hmm. so tó bá jẹ́ pé ẹ fẹ́ ṣe passport wọ́n ní kẹ́ ya fọ́tò wa so irú àwọn kan ẹ tún fẹ́ ṣe id card wọ́n ní di fọ́tò gbogbo eléyà ń bẹ Allah pé kọ́ máa bòrò bàbá tó ṣèbéèrè láti Ghana wọ́n láwọn rí nínú Hisnul Muslim wípé lójúmọ́ kan nínú adhkaru sabah kásì àsọ̀lá tó fún Ànábì sallallahu alaihi wasallam lẹ́ẹ̀mẹ́wàá níta ń ni pé ètò bá kéré jù wàá ṣe àsọ̀láàtù lẹ́ẹ̀mẹwàá àmọ́ tó bá ṣe jù bẹ́ẹ̀ lọ ò ṣe bídà anabi sallallahu alayhi wa sallam nínú hadith eléyìí tí imaamu ahmed rahimahullah tó gbà wá ó ní ẹ máa ń ṣe àsọ̀láàtù fún mi lọ́pọ̀lọpọ̀ ní òru àti ọ̀sán ọjọ́ jùmọ̀ òru ọjọ́ jùmọ̀ òun náà ni àtìgbà tilẹ̀ ti ṣú lánàá ọ̀sán ọjọ́ jùmọ̀ òun náà làkókò tá a wà látìgbà tá àlùfájàrí ti yọ lónìí tó rùn ó fi wọ̀ anabi hmm. ní ẹ máa ṣe àsọ̀láàtù fún mi lọ́pọ̀lọpọ̀ lóru àtọ̀sán ọjọ́ jùmọ̀ ṣé mẹ́wàá péré lọ́wọ́ àṣì so sáà ti máa fi nọ́mbà sí zero eight zero six one nine nine eight four five nine plus two three four eight zero eight three two nine three eight nine six ó kọ yín o. yọ̀rọ̀ la asalaamualeykum wa rahmatulahi wa barakatuh. aleykum salaam wa rahmatulahi wa barakatuh. àpáta yìí ni láti lọ. ìbéèrè yín. hello. ìbéèrè yín o. hello. Hello, lórúkọ Hello. o. hello. ẹ lórúkọ yín o. salamu aleykum. aleykum salaam wa rahmatulah. àwọn abúlé abidjan yìí látọ̀yọ̀. ìbéèrè yín. ìbéèrè mi ni pé ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ sẹ́mi àti ọ̀rẹ́ mi méjì kan ń bọ̀ láti èkó àwa débi sẹ́mínà ní ìbàdàn wọ́n wá tóbi six thirty àtìsí ìkásùbà àwa fẹ́ kírun ká tó máa bọ̀ wá sí ọ̀yọ́ àwa rí omi ọ̀rẹ́ mi wá sọ pé àsìkò òun yẹn ti fẹ́ lọ wípé ká ṣe táyà máa mu tá a dẹ̀ rómi tí a lè fi táyà mọ́mù fún irú kọ̀ǹdíṣàn bẹ́ẹ̀ àbí a lè fi wípé àwa padà sàlùwàlá òun dẹ̀ fi táyà mọ́mù òun fi kírun tiẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé kéèyàn bá ra lọ́wọ́ èèyàn tó bá fún èèyàn ní nǹkan nígbà tó fẹ́ parí iṣẹ́ bá wà ẹ lè kò sí nǹkan kan tó lílo yín ẹ ṣe tó bá ṣe àmọ́ nítorí pé kákókó ọmọ bá lọ ọmọ lọ́wọ́ àti wọ àjọni tó sálù àlànà àtúnjọ ṣe sọ láti náà ni so ní sọ láti yẹn nítorí pé palẹ̀mọ́ tá a máa ṣe ṣáájú sọ̀lẹ́ tí sálù àlà ò ṣe tẹ̀yẹ́mùm tó ṣe ìgbà tí ọ̀tọ́ kò ṣe ló ṣe pẹ̀lẹ́mù tẹ̀jìdò máa á fẹ̀tẹ̀yẹ̀màm tẹ́ ẹ̀ bá rómi ẹ̀ ṣe tẹ̀yẹ́mù ìwọ rómi ọ lọ ṣe tẹ̀yẹ́mù mm. ọkàn ku ara rẹ láti kè <laughs> so ṣe tẹ̀yẹ́mù kankan eléyìí jẹ́ ti ṣe jẹ́. Mm ẹ lórúkọ ní o. aleykum salaam wa rahmatulah. salaamaleykum. ń gbọ́ yín o. ẹ̀yin lẹ gbọ́ wa. ìbéèrè akẹ́kọ̀ọ́ kan wọ́n ní àwọn jẹ́ ẹni tí ó ń kọ́ nípa ìmọ̀ tó jẹ́ pé ó ní ṣe pẹ̀lú àwọn àìsàn tó máa ń ṣẹlẹ̀ sí àwọn ẹranko àti àwọn oríṣiríṣi ewé igi nǹkan kan bẹ́ẹ̀ wọ́n ní nínú ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ tí wọ́n ní káwọn ṣe oògùn kan bẹ tí wọ́n ń pè ní ethanol tó ṣe pé àwọn fi ṣe ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ ọ̀hún tó sì jẹ́ pé àwọn gbàgbọ́ yẹrẹ pé lábẹ́ òfin ẹ̀sìn Islam kò tó kọ́ jẹ́ pé nǹkan tó bá ti rí báwọn kéèyàn tiẹ̀ máa rìn súnmọ́ gbèrègbèrè ẹ̀ wípé ṣé n táwọn ṣe yí báyìí ṣé kò ní mú wọn kò ní mú àwọn ṣe bẹ́ẹ̀ jẹ́jọ́ láti kábàámọ̀ aburú lọ́jọ́ àgbóǹdàlùkìyàmọ̀ níwájú ọba Allah gbogbo nǹkan tó bá ti ní alcohol nínú ẹ̀sìn islam ṣe lè wà kò gbọ́dọ̀ jẹ́ pò ní a máa lò níbi àti ṣe ìtọ́jú àbí àti máa ṣe àwọn ìwádìí wọn tó bá pé ìwádìí lásán ni tí ò ní ṣe pẹ̀lú pé wọ́n lò fún kankan ìwádìí lásán ni kò sí tó burú mọ́. zero eight zero six one nine nine eight four five nine plus two three four eight zero eight three two nine three eight nine six. aleykum salaam wa rahmatulah sàmàlẹ́kùn. maaleykum salaam wa rahmatulah ń gbọ́ yín kọ́ yín o. sàmàlẹ́kùn. network ẹ ló kọ́ yín bí ẹ ti ń pè yìí. asalaamualeykum wa rahmatulah wa barakatuhu. maaleykum salaam wa rahmatulah wa barakatuhu. orúkọ mi ni jẹ̀lẹ́lẹ̀ láti ọ̀tà sango gbèsè. ìbéèrè yín. ìbéèrè mi ni wípé ó ṣẹlẹ̀ pé bàbá ṣaláìsí ní ẹnìjọ́ mẹ́ta yìí mùsùlùmí náà wà dẹ̀ tuntun wọn tó ìyá wa wà ní òkú báyìí. Mhm. ilé òkú tó wá wà yẹn àwọn oríṣiríṣi èèyàn lọ́kàn wá bá wọn tó ń sọ pé kọ́ má sùn fún àwọn ọjọ́ kan kọ́ má rìn ogójì ọjọ́ kan ogójì akẹ́kọ̀ọ́ gbogbo aṣọ kan ń lò gbogbo bẹ́ẹ̀dì kan lò pé tó bá di oṣù mẹ́rin tó jáde òkú yẹn kan lọ sí gbogbo ẹ̀ náà wọn gbọ́dọ̀ ló mọ́ so ìgbà àjòkà rè kànáà ẹ ti máa kẹ́kọ̀ọ́ <laughs> ẹ ti máa kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ìsìláàmù sílẹ̀ kó tó di pé bùkátà fún nǹkan tẹ́ fẹ́ gbọ́ bùkátà rẹ̀ dé ẹ rí i pé láwùjọ àwọn èèyàn ka ìsìláàmù kún kankan nígbà kakún bí àṣà kan tó yẹ pé bóyá fáwọn tí ẹ fi yọnu la so islam a nídìí láti kẹ́kọ̀ọ́ nípa rẹ̀ dáadáa kí lẹ̀ ń wo ọ̀ràn tó fi jẹ́ pé lágboolé tí ń kọ̀ sọ́mọ tó kọ́ kí o so kí ló dé tó fi jẹ́ pé àwọn ti ń tu níjẹ títan níjẹ lẹ̀ ń gbọ́rọ̀ wọn so kò sí tàbí ṣùgbọ́n ìtúnijẹ ìtanijẹ náà lọ́pọ̀ náà ni wọ́n tún gbé wá lé yín lẹ́yìn ìgbà tí bàbá yín kú so gbogbo eléyìn alọ́ lásán àṣà àti ṣe wọn tí wọn ò pàtì wọn gbẹ̀sìn wọn ò gbòfin rẹ̀ mọ́ nínú òfin ẹ̀sìn Islam ó ní bí obìnrin tí ń sopó bí ó ti ṣe múra ìyẹn ni pé kò ní soge kò ní jẹ́ni tí ń pàtíkè kò sì ní jẹ́ni tó ṣe wípé yọọ ma wá létí ró yọọ ma yọọ ma yọọ ma fi àwọn kíní yọọ ma fi kún ẹkẹ yọọ ma fi kún kíní kan yọọ ma fi kún lásìkò yẹn sì tó jọ bẹ́ẹ̀ mm. àmọ́ kò sí tó ní kọ́ mọ yarun rẹ̀ kò sí tó ní kọ́ mọ wẹ̀ àmọ́ ìsìlámù ọgbà kọ́ mọ wọṣọ dúdú kàkà àbí kọ́ lọ dán kọ́ lọ dánrun orí rẹ̀ kọ́ mọ adán pandanran rárá kò sí nǹkan tó jọ báyìí oúnjẹ ọjọ oúnjẹ tó dáa ó sì sùn rẹ dáadáa ọpárọ bùsùn <laughs> báwo kí ẹ lórúkọ yín o òmùdó ẹ lọ́kọ yín o. ìbéèrè pé kí mo béèrè pé tí èèyàn bá ra nǹkan tí wọ́n bá fún yẹn ní nǹkan fún nǹkan ọdún. kọ̀tọ́ kọ̀tọ́ kọ̀tọ́ mùsùlùmí nìwọ. ẹ lórúkọ yín o. hello. Hmm, àwọn ìgbìyànjú ra wọn o. ẹ lórúkọ yín. aleykum salaam wa rahmatulah ẹ̀yin lè gbọ́ yín zero eight zero six one nine nine eight four five nine plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six ó kọ́ yín o. aleykum salaam wa rahmatulah. àbàtà yìí láti lọ. ìbéèrè yín. Mm-hmm pé ó jẹ́ ọ́ tọ́kẹ́ kópa ń bẹ̀. Naam. Hello, hello, ṣe ń gbọ́ yín ẹjára mọ́ o. Naam, naam, naam, ẹ̀hẹ́. Lóòótọ́ sàdáàkì mo fẹ́ fi ṣékì wa kọ́ pẹ́. Um, ìyàwó mi nígbà tí a ṣe nìkan àwọn ẹ̀gbọ́n ẹ̀ wọ́n gba owó orí lọ́wọ́ mi wọ́n ní owó orí ọmọ àwọn but èmi kò fún ìyàwó mi ní sàdáàkì ìgbà tó wá sọ̀rọ̀ sí i tàríyànjẹ wá wáyé láàrin àwọn méjì nígbà tó fóun ní sàdáàkì òun mo ní mo fáwọn ẹ̀gbọ́n ẹ̀ lówó orí ṣé mo ti jẹ́ ní sàdáàkì àbí mi jẹ́ sàdáàkì ìyẹn àkọ́kọ́. ẹ̀kejì ni pé ẹni tí agbẹ́rù fún tó yẹ pé ó ń ṣe kágò tó wá sọ̀rọ̀ lẹ́rù nìyí ẹrù wọ́tọ̀ four point five million gẹ́gẹ́ bí òfin ẹ̀sìn ṣó tọ́ka àti kó wẹ́rù yẹn padà àbí ká filẹ̀ fún un ẹni tó sì béèrè láti lọrin tó ní tìlù ti jó ti ẹyẹ ni wọn fi ṣe ìgbéyàwó lágboolé àwọn tó kálukú ń jó so ṣé ó yẹ kó wọn bá wọn kópa ńbẹ̀ wọn bá wọn kópa ńbẹ̀ títí débi tí wọn bá fi ṣe ń tọ́bọ̀ fún ṣẹ̀ríà mọ́ wọn bá ti fẹ́ dáwọ́ lé ọ̀ràn àti tí ó takò fún ṣẹ̀ríà wàá yọ ọ̀sẹ̀ kúrò ńbẹ̀ tó bá pé wọ́n ń so yìgì ni wàá wà ń bẹ̀ kó lè bàjẹ́ lẹ́rìí torí ó lè jẹ́ pé wọ́n lu ọ̀kan nínú àwọn èèyàn tó dúró dáadáa jù lágbo ibi táwọn èèyàn wà wọn tẹ́sí jẹ́ pa arẹ́ lẹ́rìí méjì tó dángájíá tó jẹ́rìí sí ìgbéyàwó yẹn gẹ́gẹ́ bó fi ṣẹlẹ̀ àṣefẹ́ wọ́n ti wá so igi yẹn tán àbá ti oríta mẹ́rin àjẹ́ pé oríta mẹ́jọ náà ń bò mí oríta kóríta ló tún kù hmm. so nítorí tẹ́lẹ̀ wàá rọra dìde tiẹ̀ ẹni tó béèrè láti UAE olówó orí làwọn san fún ìyàwó àwọn sáwọn ti jẹ ìyàwó àwọn sọdá pé bẹ́ẹ̀ ni owó orí yẹn àṣà ni kò sì yẹ kí mùsùlùmí ọmọ san sọdá pé ńlẹ máa san ńlọjọ ràyàn so owó orí adúpẹ́ pọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí náà tún ti gbẹ́sìn yìí kódà tó fi dórí ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá bàbá àwọn náà pé wọ́n ní káwọn má gbowó orí má sọdá àpè ni kí wọ́n san fọ́ọ̀mù àwọn torí ẹ̀ sọdá àpè ńlẹ̀ yẹn ó san fún ìyàwó owó orí tẹ́ ẹ san ẹ̀bùn àwọn èèyàn lẹ́bùn ni ìyàwó yín ló ní sọ̀dáàkì ẹ̀tọ́ rẹ̀ ni kó ní ọmọ àgbàdo òkè púpọ̀ ẹ ṣàkíyèsí <laughs> pé tẹ́ ẹ bá fẹ́ fẹ́rù rẹ̀ èèló hmm. lọ́yẹ kẹ́ ẹ fẹ́ sọ̀dáàkì rẹ̀ ń gbà hmm. sòun lọ́ ẹ̀sán fún nísìn wọn láwọn pẹ́rù fẹ́ nìkan kágò sọ ẹrù yẹn wá tó mílíọ̀nù kan àbọ̀ náírà ẹrù wa sọnù ṣé lábẹ́ òfin ṣẹ́ríyà sọ́tọ́ kárí pé yọ́ọ́ san ẹrù yẹn padà àbí báwo dáadáa hmm. ṣẹ̀rí ọ̀mọ̀kọ́ wa pé ká gọ̀ ẹ rí i pé láwùjọ tiwa àwọn máa ń wò pé tó bá ti kọ́ kí agọ̀ lọ́yẹ kọ́ jẹ́ bí ká pé àwọn mọ́tò eh, oríta àwọn ò ṣe sùúrù fúnra wọn ọ̀nà wa rọra sílẹ̀ ni wọ́n bá gbé mọ́tò rẹ̀ lọ́ bá ń lọ àwọn kan àfa sósì yẹ kí àfa náà lọ ìyẹn sáfà yẹ kọ́ gọ̀ <laughs> bọ́ọ̀lù ẹnìkan ìwé sáfà ah. nítorí pé ọlọ ọkọ dúró títí gbogbo ayé òfin lọ tán mm. òfin ṣẹlẹ ọkọ àkàgọ mm. ẹni tó kẹrù fún tó ní kọ́ bọ́ kẹ́rù lọ síbi kan ó rí i pé wà á tiẹ̀ ti dá májẹ̀mú nínú àwọn májẹ̀mú tẹ́ ẹjọ́ dá ni pé wọ́n sanwó òun ó sì sọ ẹrù rẹ títí tí ó fi débi ti ń lọ tíṣẹ̀lẹ̀ kan bá wá ṣẹlẹ̀ tó mú kẹ́rù yìí kọ́ sọnù oní ò dàn fún so nínú àlàyé tó bá ṣe lábẹ́ òfin yọ dàn fún àmọ́ nínú àlàyé tó bá ṣe ojú ní rojú sànù tó bá fẹ́ yáfì rẹ̀ wọ́n lọ́mọ àmọ́ tó bá fẹ́ gbẹ̀tọ̀ rẹ̀ wàá gbà. jazakumullahu khairan sheikh ẹ lórúkọ yín o. Hello. Assalamu alaikum. Alaikum salam wa rahmatullahi wa barakatuh. Assalamu alaikum. Hmm. Àwọn náà tó gbọ́ wa. Hello kọ́ yín o. Ẹ̀lú ẹ̀ka kan. Ó kọ́ yín bí ẹ ti ń pè é káàárọ̀. Orúkọ mi ni Olúwadámilá Adékáyọ̀ láti ìlú ọba mọ́. Ìbéèrè yín. Ìbéèrè tẹ́mi fẹ́ béèrè ni pé mo lọ́rẹ̀ẹ́ kan tẹ́ pé àjọ ń gbé mhm. tó jẹ́ Mùsùlùmí. Mhm. Tó bá ń sàlùwàlà lọ́wọ́ ó lè ti sàlùwà láàrin tán kí ọmọbìnrin kan wá kọjá ó máa sọ sókè tí mo jókòó lẹ́gbẹ̀ẹ́ pé sábẹ̀ wo ọmọ yẹn àbó òrí bó ṣe rí mi òrí bí kí ló yẹ ṣe rí mi láwọn bẹ̀rẹ̀ pé ṣé. ẹ lọ́kọ yín o ìyá zero eight zero six one nine nine eight four five nine zero eight zero six one nine nine eight four five nine plus two three four eight zero eight three two nine three eight nine six ó kọ́ ibi ẹtí ń pè yín. salaamaleykum. aleykum salaam wa rahmatulah àbúrásí láti ọ̀wọ́. ìbéèrè yín. ìbéèrè tèmi ni báwo ni a ó ti fi pẹ̀lú ìyàwó tó kọni sílẹ̀ lẹ́yìn tó lọ fẹ́ christian tó wá ní èrò láti padà wá báwo láti gbà padà béèrè àkọ́kọ́ nìyẹn. ìkejì ni wípé bí ìmọ̀ máa ń pèrò fún àwọn jàmáà rẹ̀ mhm. tó tún padà náà kó ní ṣe àmì rẹ̀ kúkẹ́ pẹ̀lú àwọn jàmáà àgbáwo ni àwọn obìnrin tí o ti ya bí tí ọ̀rẹ́ kọ́ ya hmm. tó wá fẹ́ fẹ́ mùsùlùmí nìsín ó tún wá láyà ó tún kọnu sí yín pẹ́yìn ní kẹfẹ́ O hmm. ẹ̀ kẹ́ tètè fẹ́ nígbà táwọn ìyàwó yín táàrò yín ọ̀bà tí ì mẹ́rin hmm. so ẹ fẹ́ láti bò láṣìírí nítorí kó lè bá wa lọ́dọ̀ mùsùlùmí so ǹtẹ́ wàá ṣe ni pé ọ̀dọ̀ bàbá rẹ̀ lẹ́tì lọ́ọ́ fẹ́ ẹ lè dá fẹ́ lọ́dọ̀ ara rẹ̀ tó tí bàbá rẹ̀ ò bá sí àwọn bàbá tó bá kù àwọn ni ó fi lọ́kọ tẹ́lẹ̀ ìjẹ́bù tó ṣe jẹ́ ẹ̀sán sọ̀dáàpì àwọn ẹlẹ́rìí ọjọ́ rẹ̀ sí tí ìmáàmù bá ké sóràtù fàtíhà níbi tá a ti máa ń ka kí ó sókè bí àṣùbà bíi maghrib bíi sọ̀láàtì láìṣá òun náà ṣe àmì yóò gbóhùn sókè kò sí yàtọ̀. ẹ lórúkọ yín o ó ti rí i zero eight zero six seven nine nine eight four five nine plus two three four three three two nine three eight nine six wa aleykum salaam wa rahmatulah ó kọ yín bẹ́ẹ̀ pé aleykum salaam wa rahmatulah ó kọ yín bẹ́ẹ̀ tí ń pè o. àgbọ̀ wa mi ẹ jẹ́ kí a mú ìpele yẹn lọ́gbọ̀n yìí o. ẹ̀yin rédíò yín lọlẹ̀ o tẹ́ bá ti yín lọlẹ̀ ẹ má bínú ẹ pè padà tẹ́ bá ti yín lọlẹ̀ ẹ lórúkọ yín o hello. Assalamu alaikum warahmatullah. Wa alaikum wa rahmatullahi wa barakatuh. Assalamu alaikum warahmatullah. Àwọn náà tún gbọ́ wa. Ẹ lórúkọ yín o. Assalamu alaikum. Wa alaikum wa rahmatullah. Assalamu alaikum. Ọ̀rà, ó kọ́ ìgbà tí ń pè. Wa alaikum salam wa rahmatullah. Ó kọ́ ìgbà tí ń pè o. Ìbéèrè yín. Ẹ ní mọ́ṣáláṣí wa, ó já sí àti gbogbo ara ní olùmọ̀ ní àlólùmọ̀ nínú mọ́ṣáláṣí mhm. ẹ̀ka ní ìwé àdé sábà ti dásùbà kan ìwé àdé sọ́fíìkù kọ́rí tá a mhm. máa ń kà fúnra wa ẹ̀sùn sẹ́nì kankan tí máa ń ṣàlàyé akẹ́kọ̀ọ́ àti pé à ń ka ní sífàní so àwọn pé sọ ìṣẹ̀dọ̀ tí gbogbo ẹ̀kọ́ máa ń dá mhm. láti ra sọ ìbò àríkẹ́ náà ó ti yé ó ti yé kí á lẹ fẹ́ fàyọ́ mẹ́ẹ̀ ẹgbẹ́ ní tó gbọ́ tí nǹkan máa kà báyìí àbí ìgbàdo ti ẹgbẹ́ máa ṣàlàyé rẹ̀. alhamdulilah njẹ́ à ń ṣe dáa ṣùgbọ́n kì í sọ kì í ṣe sahel bukhari láfi bẹ̀rẹ̀ èmi sahel bukhari bí ìgbà téèyàn fẹ́ máa fún gi mango lómi mu látòrí ibi ewé ni ṣèṣìmọ̀ pé láti fi gbòǹgbò lèèyàn ti máa fún lómi mu torí ẹ bẹ̀rẹ̀ pẹ̀lú al-arba'una nawawiya sọdọ̀ bá fi tíra kékeré bẹ̀rẹ̀ ẹ tún ka ìtọ́pọ̀ wọlé ẹ tún ka ìtọ́pọ̀ wọlé kẹ́ ẹ tó dórí Sahih al-Bukhari ẹ sì máa wo àyíká yín ibi tó lùmọ̀ bá wà ẹ pè wá sí mọ́ṣáláṣí yín kọ́ mọ́ wá sí ìdánilẹ́kọ̀ọ́ fún yín. Jazakumullahu khairan Sheikh agbá pàtàkì lọ́wọ́ alimadina center ní pápá abẹ́rẹ́ lógún ìṣọ̀ tí wọ́n ṣe agbátẹrù ètò yìí kí Allah kó bá túbọ̀ fi ṣe àlékún àgbéga dáadáa sí fún àti lọ síwájú rere insha Allah agbá pàtàkì lọ́wọ́ Sheikh Dr. Sharafdin Gbadebo Raji aláṣẹ àti dasila lè mọ̀dínà center ní pápá abẹ́rẹ́ lógúnmọ̀ṣọ́ tí wọ́n ti ń fèsì àwọn ìbéèrè wa lọ́lọ́kan ọ̀jọ̀kan láìsí bàyí wá ọgbọ́n pàtàkì lọ́wọ́ abu sufiyan àti broda abdulwadud tí wọ́n dìjọ́ kọ́ orin wá àti broda abdulmumin jazakumullahu khairan ọ̀làdùn níbi lólókọ̀ mi ọjọ́ mẹ́jọ látún pàdé inshallah títí gbaná assalamu alaikum ورحمة الله وبركاته مجيد الباعث الشهيد